والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته سورة المسد قلنا أني ومن قلنا تبت يده torípé ọba dẹ́dà ọdá akọ tábà lẹ́ẹ̀mejì nínú súrẹ̀ méjèèjì sì wà nínú ayé àkọ́kọ́ ó ní bismillahi rahman rahim tábà ti yada abi lahabin wa tábà tí nǹkan bá jẹ́ abo lédè lábáwá wọ́n fi tí sí wọ́n fi táà sí oní tabat ti tàkọ́kọ́ ṣùgbọ́n tó wá jẹ́ pé akọni tábà náà ni yóò dùn àti tabat àti tábà nǹkan kan náà jọ ní méjèèjì ṣùgbọ́n tí wọ́n fi kọ̀ọ̀kan sí ìjẹ́bi sọ́dọ̀ abo wọ́n fi táà sí èyí tó jẹ́ pé akọni tí wọ́n mí pẹ̀lú rẹ̀ wọ́n fi táà kú mbẹ́ lọ́fà táwọn mímọ̀ fi sọ wípé méjèèjì tí wọ́n yàtọ̀ tàbátí àkọ́kọ́ du'aun ala abi lahabin wà tábà ẹlẹ́ẹ̀kejì ìkbárún bí àhàlákìí bí ìhìlákìí ó bí àhàlákìí abu abúláàbì tó lọ rèé tẹnu àlọ́lọ́wọ̀n bá mẹ́lẹ̀ pẹ̀lú pẹ̀lú sàfàlám bó sí wánu sọ̀hí balfi sọ̀hí min hadith ibn abbas anábi sallallahu alaihi wasallam nígbà ọlọ́wọ̀n bá sọ́yà kalẹ̀ fún àwọn ará ilé rẹ̀ tí wọ́n súnmọ́ jù bẹ̀rẹ̀ wáàsí látòrí wọn ilé náà là ń pariwo fún anú islam wa wáàsí wa àtúnṣe wa ọ bẹ̀rẹ̀ láti inú ilé wa wọn ò ní ká fi ilé kàfádùgbò lẹ̀ káwa máa káàkiri ọ̀tọ̀ àwọn àyè míì ká gbé látọ̀dọ̀ tó súnmọ́ wájú àrẹ́bí ìgbóhun òkè sọ̀fà lọ ń pe àwọn ìdílé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan wọ́n wá ń sọ fún wọn wípé bí mo ṣe ń sọ yìí ọba òní náà gbogbo wọn bá kójọ nígbà tí kójọ Hmm. tí n bá sọ fún yín wípé law anni uhaddithukum anna al-aduwwa musabbihukum aw mumassikum tí n bá sọ pé eh, ọ̀tá ó kàí mẹ́lá àárọ̀ yóò àti tí mo gbọ́ ni o tàbí nírọ̀lẹ́ òní àti tí mo gbọ́ ni o àtùsọ̀dìkù ní ṣe é gbà mí gbọ́ wọ́n ní ànàbí agbọ̀gbọ́ torí àkà ìrọmọ̀ lọ́wọ́ rí bẹ́ẹ̀ni ẹ̀rẹ́ àdábí ṣeré ọlọ́run bá ti rán mi sí yín o kẹ́ẹ̀t mọ́ bá jìyà ní o nínú ẹgbàwá mi kúrú láyé lọ tún fìlẹ̀ ẹ mọ wílẹ̀ lọ ẹ mọ pàǹkẹ́pọ̀ mọ́ lọ́wọ́ bá ẹ jọ ẹ mọ sóògùn ẹ lọ́rùn nìkan àbúlà bíi sí ń bọ̀ bẹ́ ó ní alẹ́ hádà jama àtàná ṣé n tó ń pogbo apẹ́ká wá sí rè tabbalaka sáà ìrọ̀ ya Muhammad ìrẹ́ Muhammad lẹ́nu tiẹ̀ lọ́hùn ah ó tún jẹ́rè mà ó dojú ọ̀rọ̀ nǹkan nàbì ojú ẹsẹ̀ lọ́ba dẹ́dà ń sọ yàkẹ́ láti sẹ́mọ̀ wípé tábàtì yádà àbí ìlàhàbì abúlàbí àtọwọ́ rẹ̀ ọ̀tún àtọwọ́ rẹ̀ òsì wọ́n ti múlẹ̀ wọ́n ti mófo gbogbo tí ń jẹ́ ìran pé èyí ó tún jèrè ó pò náà rọ̀ rẹ̀ wàtábà ohun gangan wá tún ti wá blò hmm. lódìdí ohun gan parẹ́ lódìdí láfàbí sọ wípé tábàtì àkọ́kọ́ èpèyàn ti sẹ́fọn wàtábà bóò lè pe wọ́n ṣe wá rí òní hmm. ti ẹlẹ́ẹ̀kejì hmm. so ìgbà mí ń bẹ àwọn mímọ̀ wọn a máa àwọn ayé yìí àwọn súrọ̀ ó kọ wọn máa ń wá nínú tọ́lọ̀mbá dáàkọ nínú súrọ̀ fi jíìdì ha habilun min masadin masadin yẹn ni a fi sọ ó kọ súrọ̀ yìí tá a bá sì mú nǹkan kan tó jẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ náà tó bá sì gbajúgbajà láàrin ara wa ń sọ sí ìsọ náà tá a fi dámọ̀ pé súrọ̀ báyìí náà ni a fi tọ́ka rẹ̀ náà ni pé à sọ́dọ̀ tàbàtíyàdà tó bẹ̀rẹ̀ pẹ̀lú tàbàtíyàdà. ó fọ àbà kékeré káwá hmm. ní abúláàbí gan kí ni ìtàn rẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ kí ni áṣìlò rẹ̀. abúláàbí hmm. amúmin àwọn ìfàfàlàm ọ̀nkù lọ jẹ́ sí ànábì sallallahu alaihi wasallam torí bàbá tí ń jẹ́ Abdul Muttalib òun ló bí Abu Jali abúláàbí òun náà ló sì tún bí bàbá ànábì náà àtàmì bẹ àtàmì bẹ àtàmì bẹ ṣùgbọ́n abúláàbí ẹnìkan ni tí ó wà ní àwọn abẹnugan ní Maka tó pé tó bá sọ̀rọ̀ tí èèyàn mẹ́wàá bá gbọ́ mẹ́jọ ní ọ̀tẹ̀lẹ̀ ní àlọ́m níbi tó lágbára dé tó ó ní ẹnu tí kéke ọwá kó ìrà nìnábì láti ìgbà tí ọ̀rọ̀ adùnjíṣẹ́ ó gbogbo onínífẹ́ ànìnábì tífẹ́ ìpọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ pé sí òun náà ni wàhálà rẹ̀ gangan ni ibn kúníyà ni a ń pè lákọ́bù Abu kí ló sì fà Allah subhanahu wa ó ń bínú síyàn ó wá ń dà pé bí wọ́n bá sì dà àyàn pé àpẹẹlẹ mẹ́mẹ́ pé ọwọ́ bàbá aláàbí hmm. kí ló fà tó jẹ́ pé ẹni ìbínú wọ́n tó wá ń dà pé àwọn mímọ̀ ní ti àpẹẹlẹ hmm. nǹkan àkọ́kọ́ nìkan tó jẹ́ pé iwájú orí ìní ọ̀ fi sọ ní láàbù láàbù sì rẹ̀ ìròyìn naani ròyìn náà ni in tí bá ń dò gẹ́gẹ́rẹ́ nẹ́sàn pé à torí pé ọlọ́run ti mọ̀ forí ibú ló ń kọ́ mọ́ hàn bàbá iná ti ń dò gẹ́gẹ́ mm-hmm. tó jẹ́ pé náà ni ọ jẹ́ ibùsẹ̀rí tirẹ̀ ń bá tí bá lo àbúlà bí tọ́ gbajúgbajà lọ́wọ́ èèyàn wọn ò ní mọ̀ pé kọ́sẹ̀ lórí rẹ̀ káyí ó sì mọ̀ pẹ̀lú tó ń bínú sí rẹ̀ orí nàmbà wà àmì òkòjọ́ ẹlẹ́ẹ̀kejì apákan abúlé àti ìtọba dẹ́dà tó pè ọlọ́run fi mú ìfi nǹkan kóra wọn wá pèsè tó bá di lálìkì àmà iná láàbù náà ní ọwọ́ lọ́n sọ pé fẹ̀yásílà náà rọ́n láàbí ó láàbí yóò wọ̀ náà láàbí ọ̀rọ̀ rẹ̀ wá ń láàbù láàbù gbogbo ẹ̀ wá ń jọra wọn ìtumọ̀ ẹ̀kọ́ tó bá di ọjọ́ kan síjọ́ kan àwọn èèyàn mọ̀ pé à kùránì yìí tẹ̀ ń sọ gan pé ọlọ́run ní ká mọ̀ sí nǹkan mi àfòun ṣe bí fi kìtà àbí àdọ́fà lọ́wọ́ ìrúbòdì ìyàtá ìlà sọ́nà mi ṣe bí fúnra ọlọ́run ló fi òòṣà tì ló fi ìjọsìn tì sí ara òòṣà àmọ́ wá pé bí ibo ṣe bọ́ pẹ̀ nìkan ní àbúlé ẹrú òòṣà òòṣà nínú kùránì yìí ẹwà adé nìjẹ́jẹ́ ọlọ́run ní ọ̀nìkan ní ká máa sìn nínú kùránì kẹlá ti ríbi tọ́lọ́run ti fi ókọ ẹnìkan ìjẹrú re ó fi tì sára tọ́lọ ń bá lọ pẹ̀lú ókọ rẹ̀ ìpìlẹ̀ pé kábàtì yádà Abdul ààrẹ tí ó sọ pé nínú Kùránì òun rí ti fi ìjọsìn tì sára òòsà nínú ìní ṣe bẹ́ẹ̀ sẹ́mi mọ́dá yìí mo sì mọ̀ jù lọ ìwà ní ẹ̀ gangan nǹkan tí ó jẹ́ ìgbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ hmm. wọ́n pè òun wá burú tí búburú ìtọ́ ní agbára bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ àti wàhálà pẹ̀lú ó dojú èèpè kọ ànábì ọba dídà sí dá èèpè ọdà padà sí gẹ́gẹ́ bí àdéhùn tọ́lọ́ ń ṣe pé gbogbo ẹ̀ ń bá ti dúró lórí ojú ọ̀nà ọba dẹ́dà òun ó sì máa kún wọn lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ṣe máa ń ṣe yìí kò síjọ́ tí ànàbí fèsì rẹ̀ mọ̀ ní fèsì ìyẹpẹrẹ ní fèsì ìrínifín ní àfáàfin sọ pé ìdá أهل الكرامة أكرموني إذا أهل الكرامة أكرموني فلا أرجو الهوان من اللئيم فلا أرجو الهوان من اللئيم Fàlá àròjò lè àwọn àmì náà láìní. Torí kẹrì mú للكرام علي حق كريم للكرام علي حق وحقي واجب عند الكرام وحقي واجب عند الكرام وحقي واجب عند الكرام apá náà torí wọ́n pé àwọn ẹni yìí tí wọ́n mọ yìí tọ́rọ̀ yé wọ́n ń ẹn tí ń wá rí pọ́fẹ́ máa tàbùkù mi sẹ́yìn níwà máa wù èmi àtogún èèyàn jọ ń gbèlú méjìdínlógún bẹ̀ wọ́n ní ẹni ọlọ́ni o èèyàn méjì wọ́n ń pé àáfà ni nítorí pé wàhákún kẹrìmú lílíkìrọ̀ mi aláìyá hákún kẹrìmú mi aláìyá kẹ̀rímún aláyà lílíkìrọ́mì tẹ̀tíbù ni ẹ hmm. ah, gbogbo tí wọ́n bá ti ń pè ní àpẹ̀lé ẹ̀tọ́ ni lọ́rùn mi sí gbogbo àwọn alápẹ̀lé èmi ẹ̀ráwọ̀ èèyàn ẹgbùn àbá mi ni ó ẹ̀yìn kíríkan mi ni ó pàtàkì mi ni ó ìwọ̀n ń bú mi ni ó àbújá kan ni ó كريم للكرام علي أكون وحقي واجب عند الكرام وحقي واجب عند الكرام وحقي واجب عند ni èmi náà sí màpáwọn ẹni àpọ́nlé wọn fi àpọ́nlé mi wọn ò fi ṣe wọn náà rí sọ́rọ̀ yàn lọ́rùn wọn ìyẹn ló mú ànábì tó dẹni àpẹẹlẹ má dẹni àbùkù ìlóhùn hmm. nítorí ipò tó wà sí ànábì àti pé wọn ò gbé ànábì dìde láláhán gbogbo nínú àwọn ànábì ó sọkúsọ so abúlàbí ọ̀kanú àwọn ẹ̀gbọ́n bàbá ànábì ni ọwọ́ ajé kí ọ̀tá ẹ̀ lágbára nítorí kó tó wá lórí wáyà mi bá ti sàn ṣe ń sọ fáwọn èèyàn àwọn àjòjì náà máa ń wá sí mẹ́kà ṣé mẹ́kà ìlú gbogbo ayé ni tipẹ́tipẹ́ wọ́n wá ń béèrè ìjọ pé tá lọkùnrin tí sàǹsọ pòjìṣọ́ ọlọ́run lórí tára ẹ tutù tọ́rọ rẹ̀ wúyẹ̀ àwọn ní Muhammadu nùn pòjìṣọ́ ọlọ́run yẹ́zù anáwú Rasulullah in ti ń sọ fún ẹni pòjìṣọ́ ọlọ́run lòun ó sì lò dóòn lójú mẹ́ táwọn tí máa tẹ̀lé kì kí ni máa wí táwọn ìgbà tí bọ́rọ̀ lọ́wọ́ máa lé a hmm. iná wò ni ó ń àwọn ọmọ bí هذا عم من عمامه bẹ́ẹ̀ sí ń wo ọ̀kan nù àwọn ẹ̀gbọ́n bàbá nàbí ni láwọn tó bá dínà mẹ́wàá lọ́gbẹ́gbà sílámù bá náà mẹ́jọ ọba sá padà pé ọ sáwòlé ọwọ́ orí sí ni iná ní sí ìṣẹ́ sísẹ́mù èṣù rí tó ń kùn ní ọ̀chẹ́njẹ́ wọ́n ní sára rẹ̀ orí ti ni hmm. ṣé bí n tó padà kò bá yàwó nàbí nù àtàrà bí lóòtù nù nígbà sáwọn bá bá bá wà ntọ́kùnrin sọ yìí mẹ́rẹ̀ ẹgbẹ́ oúnjẹ tí mo gbé fún láàárọ̀ lọ́tọ̀ sí lọ́gbà àṣeyàwó yọ wà rí ti ọlọ́ndakunjọ́ ọlọ́ndakunjọ́ àtàwọn àtàwọn ará ilé wa jẹ́ àjọ rójú rẹ̀ méjì á lọ sọ́tàn kí wọ́n yásù sí ọlọ́ndakun ìyàwó wa méjì ọjọ́ tàà rẹ̀ ọmọ wa méjì ọjọ́ tàà rẹ̀ méjì wa náà ọjọ́ tàà rẹ̀ bí hakila haula wala quwwata illa billahi ṣé bí ọkọ ṣe kórìíra ànúsàsálà ìyàwó ẹ̀ náà kórìíra ànábì ni. ọlọ́ọ̀bà yẹnu ṣe ń ìyàwó rẹ̀ wọ́n máa ń pè ní arwa bintu harb ibnu ibnu umayya arwa ni. síbẹ̀ ni èdè ara ẹ̀ wá ti wá. ẹ̀kọ́ alifu ń tiẹ̀ rọ̀ wá wà wájú alifu wà mẹ́ wà mẹ́ wọ́n tún máa ń pè ní àwòrán torójú ẹ̀dá umu jẹ̀mí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá ní umukọ̀bí ni. so obìnrin nínú àwọn tí ń lówó tọ́lọ ń kẹ́ tí ń sì lẹ́nu bẹ̀ mọ́ka nínú náà tó wà tí wọ́n máa ń kún ọkọ rẹ̀ lọ sí ìdáì rasulallah láti máa fara ní ànàbí sallallahu alaihi wasallam lọ́ba dé kí ni ara ti fi máa ń ṣe yọ máa gbé ọ̀rọ̀ ànàbí kì í fáwọn èèyàn nírọ́ kékeré ni ọwọ́ ajíwọlé wájú òní. kàrìtẹ́mṣì bẹ́ẹ̀ náà sì bí nàmímà yìí máa ń sọ òfófó òbú irọ́ apákan nínú ọkọ rẹ̀ wọ́n jọ máa kó ẹ̀gùn sójú ọ̀nà fẹ́ràn sàsán òní ọ̀wà lọ ṣẹ́gi wa yóò tún ìjọ ọmọ fẹ́ràn ọkọ̀ pé àà méjì ọ̀rẹ́ wa hmm. já sí báyìí wà láà kìládàtún káàdàtì láà kìládàtún fàákìrọ̀ ọ wá ní nǹkan ọrùn kan nǹkan ọrùn ọmọ wọn pé o ìwà ń sọ ń jọ kan wípé la òǹfìkọ́nà àti ìntọ̀ ìní ó fi ọ̀rọ̀ ń jẹ sínú mi ìntọ̀ ìní ó fi ọ̀rọ̀ bàtà tí ń bá tọ̀ ọ̀tán gbogbo tí ń sì pa nàbí ìlà tí ní èsèlè sí ní ti ọ̀rà. ọlọ́wà ni ṣé ń tọ́ wínú ó sì tú kìláàdà ìlọ́rùn kìláàdà ní ẹgbọ́rùn fún tọ́ wá ṣeun ibi ń tó fi lérí láti múyà àti ẹ̀nà wà fi jídìà jídù lẹ́gbẹ̀rẹ̀ bá wá ní jẹ́bẹ̀ ọrùn ní jẹ́bẹ̀ fi jídìà tọ́lọ́gbẹ̀rẹ̀ ẹlọ rẹ̀ ewu arúwà dáadáa o èmi ọlọ́mọ sàdéhùn rẹ̀ ìǹkẹ́ bàlọ́rùn rẹ̀ fi ìjì ìdí àhábùlù mi mọ́sàdé hmm. okùn náà á lọ lọ́lọ́lọ́ sí ìnáwó yìí á wà á tìbọ̀ lọ́rùn bóò lókùn yóò ṣe tó bóò ní náà tí mẹ́bí yóò ṣe gbóná tó òun ní ọ̀pọ̀ máa jèrò rẹ̀ eléyàn ìníwọ̀n ìwọ̀wọ̀ náà yóò lọ ọ̀nà tẹ́lẹ̀ ọ̀rẹ́dì okùn wọn tó wá tìbọ̀ lọ́rùn gẹ́gẹ́ bí àrùbí ṣe sọ wípé manzala mẹ́ṣíbọ̀mìlà ardi ẹ lọ sọ fún gbogbo ẹni tó bá lọ rèé jalè kàńkó kan láti bí àtàǹpàkò sí bí ọmọ dín báyìí yìí tí bẹ́ẹ̀ ni ẹ ń pè ní ṣíbrù lédè lárúbáwá ẹ ń bá jalè rẹ̀ bí yóò ń lẹ̀ láyé ń bì ọlọ́run pàṣẹ fún ọmọdé pàpẹ ẹ tọ́ tó wíkọ̀ tó kù nìyẹn ẹ kọwọ́ yọ ọ̀gẹ́gẹ́ bẹ̀ nù lẹ̀ désàlẹ̀lẹ̀ keje ẹ wá kàbí chéènì wọ́n wà gbé kóńtọ̀ lọ́rùn táìmù pẹ̀lú okun náà lọ́rùn rẹ̀ tí ọmọ kérora iná àwọn ìwọ lọ. Hmm. báwọn kan náà ṣe lówó lọ́wọ́ nísìnyí tí wọ́n ń gbọ́ àwọn èèyàn oríṣiríṣi ìdè kán máa bú àwọn àfa súnà àwọn àfa olóríire kán máa bú ànábì kán máa bú ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí orí àtẹ̀ ní social media kò sí tẹ̀lé rí ń bẹ̀ ọlọ́run dákun kí ó ṣàánú wa. kí ló wáá dé ṣe ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa pàápàá nílẹ̀ yìí àwọn àfa àbílẹ̀ gbà ni wọ́n fi tàbá sí àdá yìí wọ́n fi kírun púpọ̀ bá ṣe máa bá wọn yòókù ṣe ló fà á. Hmm. ìbéèrè yìí ó tóbi púpọ̀ o ṣe rí ọlọ́wọ́ bá yín yọ́nú sí i kò ní jó gbowó orí rẹ̀ tó lọ àdìjẹ́ nínú àwọn àgbàlagbà wọ́n ní tẹ́ bá rí àná tó dúó tẹ́ sì rónì tó dúó wọ́n wá lẹ́yìn ìtàlẹ́ ti tò ẹ mọ́tò lẹ́yìn òní o hmm. Hmm. torí pé òní afọ́jú ni etí ẹ̀ tún di òye rẹ̀ sì kéré àná gbogbo tí máa pé lára èèyàn ló pé lára àná hmm. bí nǹkan kan bá fẹ́ ṣe òní àná ni ó jẹ́ àmà hmm. níjọ́ a ń la fi ń pa gbogbo tí ó bàbá ní ṣe wá sílẹ̀ Yorùbá kọjọ́ kọ́dà kan kọ́ fara ẹ̀ balẹ̀ dáadáa kọ́ lọ kó tó máa sọ̀rọ̀ òní fún wa o. Mm. Hmm. ọwọ́ àwọn sàbí ká ti gbà sílámù o tábà fi sọ pé gbogbo ẹ̀yàn kó fún wa lójú ẹsẹ̀ tó pé àánú ọlọ́run ìlà hmm. tá a bá ní àlàmọ́lẹ̀ bọ́jọ́ orí ìṣẹ̀kẹ́rẹ́ tó yìí tá a bá jọ wẹ̀ yìí táàkì yìí àṣìṣì sìn ìsìláàmù àmọ́ tó wá sí máa yìí. kí a ti pọ̀ ìmọ̀ tí wọ́n bá ní ọmọbìnrin rẹ̀ ọmọ ìsìláàmù ní mss seventies ní ui fọ́tò wọn bẹ̀rẹ̀ wọn báyìí àwọn sisters kọ seventy scarf mẹ́lórí náà Hmm. àwọn náà láti rìnjọ́ náà lọ hmm. àwọn náà ni tí wọ́n bá láwọn dà àwọn náà ni ká aláṣọ́jú wa àwọn náà ni ọlọ́run sì gbà bí kidney láìta àtúrò pé wọn ọmọ nǹkan míì nígbà ìfà lọ kí nǹkan ìdábà bọ̀ díẹ̀ díẹ̀ ìwọ sọ̀rọ̀ bá dé ní ìsìn oníkọ́ sọ́ra rẹ̀ láti bú àwọn eléyìn torí pé ń jọ tí ẹ dúó bá wọn ọ̀sẹ̀ lómìnir tí ó tún dúó bá wọn in tí sì ń jẹ́ nira bí ẹ ṣe dúó ọ̀nà ìyàn fojú wí náà lọ àwọn bàbá yìí ẹlòmíì ń tọ́kọ̀kọ́ jẹ ìmáàmù lálákẹ́ ebi súrọ̀ mẹ́sàn lọ́mọ lọ́dọ́ àfá rẹ̀ kí ẹ fi yọ̀nda pé sáàlọ ọmọ máa lọ lúyí ẹbí ti pọ̀ jù máa lọ lúyí lọ máa sàlẹ̀ ìfán súrọ̀ kọ̀ọ̀kan wọ́n ń kọ́ síbi wàhálà ni wàhálà mẹ́sàn náà ní kó bọ̀ tí ó dàbí mùjàlábíàtì bí ẹgbẹ́ èèyàn kó ti àbùjàlábíàtì ní kó bọ̀ kó sì mọ túmọ̀ rẹ̀ táwọn olóró elégún bá ti dé tí ó bá ti bẹ̀rẹ̀ wà lápẹ̀lú rẹ̀ ó náà pàṣẹ wọlé kí wọ́n bá ṣe ẹlòmí ó mú un gbẹ̀tùgbẹ̀tù ẹlòmí ó mú un ìwó mú nǹkan kan yóò bá sáré wọlé lọ́gbọ́n kí wọ́n bá ṣe ìtọ́wọ̀ rẹ̀ bá bá nú wálà lónà ọ̀bà mú bẹ́ẹ̀ bá ti nà lónà ọ̀nà sí àn wọ́n bá máa nálẹ̀. pẹ̀lú ìmọ̀ni. pẹ̀lú kò sẹ́nì kẹtí ó kí ni mo fẹ́ fi gbára mi lẹ̀ ìgbìmọ̀túmọ̀ rẹ̀ náà sọ̀kọ̀ ọkọ̀ tó lọ́lọ́run wọ́n bá máa ṣubú àwọn ìbá òdúdó lóde ìtòótọ́ kí èkó nígbò di pé àfáàmà tó sọ pé òun mà tún ni òun sojú àwọn ànàbí ọlọ́run ànàbí ìmọ̀lọ́ náà máa wáyé ní tí mo sọ ẹ̀wọ́ jẹ́ agbọ́mọ lọ́dọ̀ rẹ̀ káàkiri ẹ̀yẹ́ ti lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ sì láyé máa ń gbà bẹ́ẹ̀ tí wọ́n bá ti so nǹkan mọ́ náà wọ́n máa ń wá èèmà wọ́n máa ń wá mílẹ̀kù látara rẹ̀. tàbá tí àdá yìí àwọn bàbá yìí gan ìgbà tí mo sọ̀tà ọlọ́run fi ṣépè fẹ̀ ní ìkànnì ẹ̀ ń bá ti á sẹ̀wọ̀n wọ́n bá ní ẹja ká o ẹ̀yin owó ni ẹ̀ka sí o ẹ̀yọ́ ìwọ̀n rí bẹ́ẹ̀ tá a sọ ń jọ náà àdéhùn pé ń rẹ̀sìn èmi lọ ni kèé ṣe pọ́lọ̀ ní tí mo yọ́nú sí ní àti ń pè mí ah, ọ̀nà in tí mo yọ́nú sí ní àti ń pè mí òṣùgbọ́n kèé sọ́nà tí wọ́n ní wọ́n gbé pẹ̀lẹ́ lẹ́yìn ayé kàtàbà tí àdá káwọn kàtẹ́yìn ọwọ́ káwọn kàtẹ́yìn ọwọ́ ṣùgbọ́n jọ́nà lọ́hùn tàbí ọ̀sọ̀ fún àbáyì sàbẹ́ pé wọn ọ̀gbà sáàmù lọ́wọ́ sàbẹ́ náà ń ronú ni pé kí náà hmm. àwọn kalẹ̀ ti lọ in tí mo sì fi hàn wọ́n níbi tí a mọ̀ dé wọ́n ṣe débẹ̀. Hmm. ìwọ tó ọmọ jù bẹ̀ lọ klábọ́ọ̀sì wọ́n ti ń lò fún ọ hmm. ìwọ tó ọmọ jù wọn lọ klábọ́ọ̀sì hmm. bó ṣe mọ̀ jù wọn lọ náà ìní ń lò fún ìwọ náà láti ń pariwo fáwọn ọ̀dọ́ má bá wọn àgbàlagbà sọ̀rọ̀ ẹ̀sìn lónìí wọ́n mọ̀ fi wá gbọ́yé wípé ìsìláàmù tuntun náà mà yìí ẹ̀sìn tuntun ni a mú wa kìí ṣe ti tẹ́lẹ̀ ìkan lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ wọ́n jọ dúró pẹ̀lú àgbàlagbà ìyẹn lè tutọ́ sí ẹgbẹ́ ọ̀tún kìí ṣe tọ́ kọ́kànlá bí sẹ́gbẹ́ afẹ́fẹ́ ọ̀ṣọ́wọ́ òsì níwọ̀n pé níbà àkàlẹ̀ sí ọ̀bàlá orí òun ẹ̀nà ti fọ́ létí pé ìlú eléyìí bá àdẹ́gán bá aládùúgbò pẹ̀lú sàmù ni mo pẹ̀ sàmù léyìí ni. ìkan tún lọ́lẹ̀ gbàgbàlagbà ní sàǹfì mọ́ fi ẹ̀sẹ̀ rin wọ́n lẹ́sẹ̀ bàbá jankẹ́sẹ̀ ah, wọ́n wà ẹ̀wọ̀n eh, wọ́n wà hmm. wọ́n mọ̀ọ́mọ̀ lọ dé ìkẹ́nẹ́ sí wọ́n èké ìkẹ́nẹ́ ẹ̀jẹ̀ hmm. wọ́n máa fi kọ́ hmm. lórí irun. so gbogbo àwọn eléyìí náà ká jẹ ẹlẹ́kọ̀ọ́ ká farabalẹ̀ àwọn nǹkan yìí àwọn ò àwọn tí tí wọ́n ń ṣe wọ́n bẹ́ẹ̀ torí pé wọn ò rí tí ó sọ fún pé bẹ́ẹ̀ tò ní ọlọ́run ẹ wo bí àṣírí gbogbo tí wọ́n fẹ́ máa parúrú ìsìláàmù bí ṣe ń tú pé ìsìláàmù kọ́ gbọ́rọ̀ burúkú ṣe ń bẹ ńlé lórí burúkú ń bẹ lóde gbọ́rọ̀ wà lá ní bẹ lóko ní bí ṣe ń bẹ ńta ní bẹ nulẹ̀ bí ṣe ń bẹ líkì ní bẹ gbàjà ibi gbogbo náà ń kó kí ni o ní ti ń kó ẹ̀dì alẹ́ bí wọ́n ṣe máa bá ti ń gorí ní àwọn pásítọ̀ ti ń kó ìbọn fún báńdíìtì gbogbo àwọn olórà dá tí ń ṣẹlẹ̀ yìí ó ń kálukú ọmọ pín tiẹ̀ pẹ̀lú bàbá sí rí sọba dẹ́dà. ìjọ ń rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n dojú kọ níjọ́ náà lọ́hùn torí pé ọlọ́run ti ṣàdéhùn pé wọ́n rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kìí ṣe pé wọ́n mà débi ọ̀nà tí wọ́n tọ̀ ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kí làwọn fi ṣe kí ni o hmm. gbára àwọn kalẹ̀ àwa ń bẹ ọba dẹ́dà nínú àná ní kẹsì rẹ̀ ìgbà tá a wá ròdòdó táyì ṣé ìgbàgbọ́ wa rò mùlọ́n tó bẹ̀ ìgbì hmm. táwà ti wá ń jábọ́ nù èyí hmm. tí ó wà á mà ọwá ń túlé tọba wa fẹ́ pa ọ̀tá rẹ̀ láàrin ijọ́ kan síjọ́ méje tàbátí àdá ogójì àtẹyọ kan lọ́ọ̀mà kàó ọba tí ń kà ní omi lọ́ọ̀mà dà lọ sójú àrò tí wọn bá tí ì jẹ́ wípé ó tí ì tutù ní òpó náà oyi bóyá ọ̀tá rẹ bí ìṣe ń gbóná nínú àrùsọ ni hmm. ẹ̀yìn àrùsọ. Hmm. wọ́n láwọn tí wọ́n wọ́n káfọ́ tí wọ́n mọ́ hmm, àrùsọ àrùsọ ni o so tabati àdá jama ẹjí Quran ọlọ́run fa gbogbo ẹ̀ka máa kà ṣé ẹ wá rí pé tọ́lọ́ ń gbé àbúlà àbí sẹ́yìn tọ́ba tẹ́pẹ̀ bá ti wá láti sánmà ẹ ń bá ń bọ́ lọ ń sẹ òun wọn máa gbalada ni o. yàrá rẹ àìkéde bẹ́ẹ̀ ká máa ka kúránì lọ ká wá fò pé ẹ́ wọ́n jẹ́ bẹ́ẹ̀ lómi. sì ni mò ń sọ fún wa lálẹ́ yìí ibì kan wo ìkànnì kúránì tí yàn ti yà wòrè sínú kúránì tó lọ́n fi rán nígbà bí o. alhamdulillah ìlà fi ń sọ wípé ká sọ̀rọ̀ àwà béèyàn bá tara jẹ́ ni ní ọ̀pọ̀ tó bá padà ìyá ó lè mọ́ ìràmá hmm. lọ́wọ́n o sí torí pa fẹ́ gbọ́lọ́wọ́ ìjọ wà lè mọ́ hmm. ẹjọ́ sùúrù ẹjọ́ sùúrù ẹjọ́ lè tó mọ̀ sí ẹkẹ̀ yóò dìde láàrin èrò tí ọmọ lọ ní ọwọ́ ìlọ́wọ́ adì káwà sára yìí lára láyé sí sámáyì hmm. tàbátì àdà àti ń kírun tábánkà kùránì àyífò bẹ̀ àyẹ̀fọ́. Mm. kódà ó wà nù téèyàn gbọ́dọ̀ máa fi máa lè rántí ọba dẹ́dà pẹ̀lú àwọn àtàtì ń bẹ́nu rẹ̀ mm, nítorí wípé ìsìláàmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́lọ́ ń gbé ẹnìkan ṣépè orí ibú kò sì gbà síláàmù tẹ̀ fúláyé. àṣé àṣẹkíyù máa ń ṣẹ̀kíyà fi ìbátan omi tí wọ́n bá pè lórí burúkú àṣekíyè tí ìdàyé tó jó lórí burúkú wọ́n ṣe ìdùnmọ̀ ìṣẹ́yà fi ìbátan omi olóríire kò èdàyé tó jẹ́ lóríire láti inú ìyá wa ni wọ́n ti parí ètò wa àṣẹ kò sí tí ń jákùn lẹ́yìn àti tí ń yàn lé alọ́lọ́wà ló láyé. بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run tẹ́gbẹ́tì ẹ̀dẹ́ ẹbí lẹ́hẹ́bí ohun ẹ̀tẹ́bẹ̀ ọwọ́ àbílàábì méjèèjì ti ṣòfò òun gan-an náà ti ṣòfò pẹ̀lú náà ẹ̀kúnná ẹ̀yìnhù mẹ́ẹ̀lúhu wọ́n mẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ àti iṣẹ́ tí ó ṣe tàbí àwọn ọmọ tí ó bí kò ní ṣe é ní oore kan. سيصلى نارا ذات لهب يغويناك ينزفه وامرأته حمالة الحطب أتي يغوري أرجي سفلد في جيبها حبل من نسب أيتي أن يقلون في الله Eh, fún ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ìkànnì pensioners fm one hundred oh point seven la wà lórí ètò láwọn lẹ́sùn fún ti alẹ́ ètò ní àwọn sheik wa ọ̀dọ́tún sheik sulaimon wọn ti la wà amúbíẹ̀yà àwọn náà ni wọ́n wà ní orí ètò lálẹ́ ètò ní tí wọ́n bá tú quran one hundred eleven tí àwọn èèyàn máa ń dàpọ̀ ní tàbátì àdá lọ́dọ̀ wa níbí ṣe rí ìtújẹ́ kí n pé kí aṣọ ilé ní pé kọ́lọ́mù ó kìlọ̀ fọ́mọ rẹ̀ ẹlòmí ò mọ tí ń sọ torí pé bóyá wọ́n ń gbówó fún un àbí wọn kò kàn lè sọ̀rọ̀ ìmúfi ní social media orí àtàn ni ẹlòmí ò kà máa sọ oríṣiríṣi kò sáré ti já ibẹ̀ àwọn sọ ìtàn kan fún aníjọ́hún wípé àwọn kan wá bá ìmáàmù wa Ìbàdàn níjọ́hún rí wípé ọba ìlú àwọn ó ní síkà mọ́ṣáláṣí ó fèsì òun òkè rọrùn sùn kí ló wá fi ń pèrún láàárọ̀ wọ́n máa ń dìsọ́bù wọ́n bá lọ wá abẹ́jọ́ sùn ìmáàmù nígbà bí wọ́n ti sọ̀tọ̀ ẹ̀ fún wa àwọn ìmáàmù wa níjọ́ wọ́n ní ìmáàmù bá ní kí wọ́n kí bóyá tàbátì àdánà kí wọ́n fẹ̀ yẹn wọ́kè kí wọ́n tó bá ti wá kí wọ́n sálámọ̀ sọ́gbé ọ̀tọ̀ báyìí tí ó fi délé wọn padà wọn gbọ́dọ̀ sálámọ̀ wọn gbọ́dọ̀ yí ọ̀run padà wọ́n nígbà tí wọ́n débẹ̀ ni mo ṣe gbọ́ ìtàn yẹn wọ́n ní ọba yẹn tó tako ìsìláàmù gbà náà bá àlú wípé ọrùn rẹ̀ sì ti yí sẹ́gbẹ́ kan ọlọ́run dákun kó ṣàánú wa àwọn ọmọ kan ní ìsìn wọ́n ń sọ ọ̀rọ̀ burúkú nípa Islam tó jẹ́ pé ó ní agbára ó lágbára gan-an mọ́mí mi kọ́lọ̀ bá mi fọ̀rọ̀ kẹ́wọn wọ́n á ní ẹmọ́ ṣe àwọn àpá àpò òní jáde nínú ilé ẹnu wọn mọ̀ jẹ́wújẹ́wújẹ́ ní tẹ́fí ń sọ́ọ̀sì máa ń ṣe ẹ sọ fáwọn ọmọ yín tí wọ́n máa ń takò àwọn àpá wọ́n máa ń sọ gan-an ni pé àwọn ọmọ kéékèèké yìí tí wọ́n máa ń sọ̀rọ̀ tí wọ́n máa ń takò àwọn àpá kí ni a jẹ tẹ́lẹ̀ pé mo ní ẹ ti wá tó kọ́ lọ́ọ́ dákun kí ó ṣàánú wa. àwọn súrà báyìí ṣé irú ẹ̀ tó wà nínú àlùkùránì bẹ́ẹ̀. Hmm. irú pé káfẹ́ rẹ̀ kéka tí mo sọ níbẹ̀rẹ̀ yẹn ká rojú pé ká. mo sọ ìgbìyànjú ọjọ́ tí a fẹ́ ṣe ń bẹ̀lẹ́mì hmm. ṣùgbọ́n bóòlù á sì sí nínú kíkà. òun ni ó bí gbogbo àwọn nǹkan yẹn fatia òní lábí sọ fún àyìn náà ní ayé tá a wà ní ìsìn fatia fatia bàbá bẹ́ẹ̀ ṣe máa kà gbogbo àti bá ń o sì ti máa kura ní ìka ọlọ́run ó bí yàn o. kò sì lè má bíbí àwọn bàbá jọ. àwọn èèyàn eléyàn eléyàn ti yọ quality kúrò ti pẹ́ wọ́n ti yọ quality kúrò nù ayé quality yẹn kò ti dé bí èèyàn náà ìtijọ́ kó ká kúrò wo ìbí àdàbí pọ̀ bí ìtijọ́ mọ́ kó ń kálukú wo àánú kò sírú àánú ìtijọ́ mọ́ kó ń kálukú à ìyàwó bọ̀dá mi ọ̀fẹ́ ìyàwó ń wà lọ́mọ ńlọ mọ ń wà díwọ̀ fà torí kí ni sẹ́mi lè mi ní àmúlẹ̀ wọ́n mẹ́rin kan lọ́wọ́ pé ẹ̀gbọ́n rẹ̀ ní ó kàwé wò lè kàwé. tí ó sì gbà bẹ́ẹ̀. yóò sì gbà bẹ́ẹ̀. kọ́wé yóò sì di lọ́ọ̀yà. gọ́sí tí gọ́sí tó kọ́ bẹ́ẹ̀ ni hmm. kò sí tó kò sí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ló sì ní ìfilẹ̀ mọ̀. bẹ́ẹ̀ ni. ẹ wá ẹ lè sọ nǹkan mọ wọ́n fi láì mọ́kànlẹ̀ kọ́lá ìrìn ayò torí wípé oríire mi ní oríire alìmí náà ìfẹ́ tòótọ́hùn yọ wà ń bẹ ní àná ìyàwó ọmọ tẹ̀lé ìyàlẹ́ rẹ̀ káàkiri báyìí tẹ́ẹ̀ni mọ́síyàtọ̀ láàrin wọn ṣùgbọ́n tá a bá wà yí òdi òní àti sísọ lójú ọ̀pọ̀lọpọ̀ nǹkan in tá a fi sọ pé ojú àwọn ará àjọ ń dúdú ó ní wàhálà ta kò sí lé mi ẹ̀yọ́ ojú wọn là á sí ojú ti fọ́. ojú ti là á sí ojú ti fọ́. ọlọ́run sọ àmì o. so fún di èyí jama gbogbo ẹni tí bá máa ń pé fatia farafẹ́ka fatia alibarika aliamudu ilayi àìmọ́ kàbẹ́ẹ̀ máa o. Mhm. nítorí pé ń jọ́tàn bàbá yẹn ń kà bẹ́ẹ̀ bí ń ṣe máa kànú bọ́lọ̀ ń ó sì ṣe gbẹ́dàjọ́ wọn lé wọn lórí nù kò ní bí wọ́n ní tí wọn ọmọ kèsì tẹ̀jú ìdùnjọ́ náà lọ ìkùránì ìtọ̀tí ẹ̀jẹ̀ wípé ààrẹ ẹni tí ń fi odidi ogún ọdún kà tí èdè màtá odidi ìlú ọwà wò odidi rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní dáadáa ìdé ìgbà tó dé tàn yìí ká mọ ìyàyọ̀ pọ̀rọ̀ ká mọ buhara àjọun káwa náà gbajúmọ̀ ìtọ́lọ́wọ́ bíá tọ́jú sí ọwọ́ wa. ẹ kí a fi ṣe ojú òkú sílẹ̀ ṣe mo fẹ́ kẹ́ bá rí fún àwọn tí mo sọ ìnímọ̀ràn tí wọ́n tó yẹ kí bóyá wọ́n lè mọ̀ mọ̀ ní táwọn tẹsẹ̀ bọ̀ pé àwọn ti tẹsẹ̀ bí rúgbó náà pẹ̀lú ìmọ̀ sọ̀rọ̀ tí ò dá sí Islam àwọn àfà Quran àtànàbì sọ̀tìyà ah, ẹ kàn bá ní fún wọn ní wọn ìṣẹ́jú péréte. Ah, ìmọ̀ràn tí mo fún gbogbo wa pátá ó wà Nàìjíríà ní wà láàbọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí ká kún fún sùúrù hmm. ẹni tí ìbá sí mùsùlùmí àbọ̀rọ̀ Islam òye kọjọ́ tó ọ̀bà sí Islam kì í ṣe dandan àjọ lọ́dọ̀ ọlọ́run hmm. ṣùgbọ́n tó ọba ṣe tó tún wá ń gbogbo ohun tí àti ìfàsì kò í sọ gbogbo owó tó jẹ́ wípé ọ̀ràn tí bá ń ṣẹlẹ̀ ń lù ọ̀fẹ́ máa fi polówó ẹ̀sìn tiẹ̀ ìsìláàmù lọ́wọ́ àmọ́ kégbàjarè lé lórí pé kàjarè bú mùsùlùmí ṣe báyìí mùsùlùmí ṣe báyìí lọ́rọ̀ sọ̀rọ̀ dáadáa o mọ́ dá lùrù o mọ́ wà wà láà fúnra rẹ o nítorí pé nítorí òun fẹnu sọ yìí níjọ ọlọ́run bá dé ìwọ nìkan ni ó lè dé o hmm. gbogbo àtọ́ sọ ẹlòmí ọ̀gbọ́n ọmọ pọ̀ sọ̀rọ̀ mọ́gẹ́ ẹlòmí ọ̀dọ́ ọmọ ihun tí sì máa ń dáfòrò lẹ̀ ààrẹ ni tó sí ìjáàbù lójú ẹlẹ́à hmm. wọ́n forí jẹ padà fún ẹ̀ lọ́sọpọ́ kan wọn ọ̀bá lẹ̀mọ́ orí tó ń bá sùn ikú ló ń rí bóun ń jẹun ẹ̀rọ ọ̀sà máa bá bóun wakọ̀ lọ ẹ̀rọ máa bá ó ní o ọlọ́run dé sí ẹ̀mbà tí wọ́n wà kúwà yóò rí ìkúrí o ọba tó dé sí àbí ilá àbí dé sí ọbẹ̀ ìmọ̀ lọ́bẹ̀ eléyìí o ẹ̀sìn rẹ̀ nílé eléyìí o hmm. wọ́n èé ta ọlọ́run láyà o ẹmbásì mm. lóhun ó fìjà lọ lọ́hun ah, àwa bí pé ń jò lọ́fẹ́ jẹ́ tọ́bẹ̀ sọjọ́ ọ̀hún a sì fún wàsá láàmù ni pé lágbájá ọmọ lágbájá yóò bló ìjọba yìí o táìmù báyìí náà yóò sì bló ẹ̀dà òjòmọ́ ẹ̀dá kan àsìkò tá àti ẹ̀wà yìí àsìkò tó ń kálukú gbọ́dọ̀ máa túbá sọ́dọ̀ ọlọ́run ni kì í ṣe páàtó máa dákún wàhálà tí ń ṣẹlẹ̀ nílùú yìí à ń bẹ lọ́hùn kọ́mọ yọ ìfọ̀kànbalẹ̀ kó ń rí kó jẹ́ àpadà sọ́dọ̀ rẹ̀ nípadà tòótọ́ kó ní ò lè jẹ́ pé wà nídà tòótọ́ ọlọ́run bá dẹ́dà dákọ̀ má jẹ́ kọ́rọ̀ ọwọ́ dàrú o ọlọ́dà ní kẹsẹ̀ rẹ o mú wa dúó mú jọba dúó má wà rálù náà dùn má jẹ́ kúlù yóò tú o lè hákìlá hawla wala quwwata ìlú àtàwọn olówó ìkànnì yìí tẹ́fì lè bá dá sí ètò láwọlé sọ̀dálẹ̀ tó ní. 070 66 39 1367 olówó personal fm 106.7 lórí ètò ìlà ọ̀lẹ́sùn 070 66 six 1367 ṣéèkì wa amúyá wà bí. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ta ló wà ń bẹ̀ o? ààrẹ lákànlẹ̀ ẹ́ mo ti gbóhùn ẹ kọ́sọ́mà dáadáa ni alihamdulilah ó jàre ok ok ó ṣe gan ni thank you very much ok wọ́n ń gbọ́ zero seven zero wàlékún sàrátù làbàràkà ó ṣe gan ni ayọ́lá zero seven zero double six three nine one three six seven olówó bíi nǹkan wo lèyàn wá lè máa lò gẹ́gẹ́ bí mùsùlùmí jẹ́ pé kò ògùn tẹ́ lè kọ́ wa kájà àǹfààní àìrẹ́ kan tálẹ̀ méjì wípé bí nǹkan ìṣọ́ tí ó jẹ́ pé bọ́n ṣe ń gbé èèyàn lọ yìí ọmọ fẹ́ jáde ńlé ọkọ fẹ́ jáde ìyàwó náà fẹ́ jáde sílẹ̀ fẹ́ pò yìí ọ̀tá mọ́ yíyàn po níbi iṣẹ́ nínú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tí kùránì ò dá sí àwọn nǹkan wo tí lè máa sọ tí lè máa ṣe bóyá lóru bóyá lọ́sàn bóyá lẹ́yìn bóyá lásìkò rùn tó yẹ pé kò fẹ́ pé àkóso àmọ́ ka tàbátì àdá yìí pé torí àwọn àníyàn yẹn pé ẹni àti fi sórí tàbátì àdá ni pé tí a bá ti lé wọn lẹ́nu ìfẹ́ tó wà lójú òkú ta ló wà ń bẹ̀. wà á lékún sàrán sí àbá kan ẹ̀rọ àṣẹ kámákámá ẹ ti pè àti ń gbọ́ yìí. ẹ ra fún abẹ́kùn ilé ìwà nípa àlámọ̀lì tó ní gbàtọ̀ pẹ̀lú ìgbọ́n abá ààrẹ mọ̀lẹ̀ ní àwùjọ. kò yíyan ọ̀jẹ́ máa ń tà ń sọ kí ló kọ yín bolẹ̀ fi ń pè. rígà lórúkọ mi ní ẹgbẹ́ láti ọ̀nà ara. pẹ̀lú pé tí mùsùlùmí bá pàpọ̀ sí mùsùlùmí tí mùsùlùmí lè mùsùlùmí lọ bí ẹjọ́. Hmm bóòlù tí wá jẹ máa làbúdà káfà tá à ń tú láti ìlú. àtọ̀ láti àdájà rè. náà bóyá kẹ bá dá títò padà ẹ ṣe gan ni. zero seven zero double six three nine one three six seven ló wà mí. Thank you. tó jẹ́ kẹ́dùn lọ́dọ̀ síbi àlábàrà káfà mo rí pé ó máa ń sọ àlábàrà káfà náà wípé wípé àwọn tí wọ́n fẹ́ wó kàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo sọ pé àwọn sùúrà báyìí náà àwọn kan máa wá avoid ẹ̀ láti di kírun. torí bẹ́ẹ̀ o. ẹ ti ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kan. Mm. Mm. now zero seven zero double six three nine one three six seven. alówà ń bẹ̀ o ẹ ti wà lórí afẹ́fẹ́ o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ sì dá akọ yín àti ìdẹ́ tí ń pè wá. So, àwọn tó máa ń ba ẹ̀sìn láti jẹ́. Kí ni àwọn ọmọ ẹni kẹ́ pásọ̀ fẹ́ sọ fún wọn? Èyí tó máa dá ìjẹ́ lẹ́sìn ẹ̀sìn lẹ̀ tó o pé ọkọ rí ọ̀sán máa bú mùsùlùmí àwọn àwọn mùsùlùmí ò fi ń pa èèyàn bí ó kí ẹni orí bẹ́ẹ̀ lẹ́yìn àpòtò náà wà náà ní ìtọ́jú máa wà nù ní ẹ̀dẹ̀ máa ta ẹ̀jẹ̀ ẹ̀dá ẹ̀tọ́ máa ta sílẹ̀ lẹ̀ ní òkú ìgbé ọkọ ríṣẹ̀ gbogbo wa tó ń sọ̀rọ̀ ní social media ló ń ṣe ìwọ̀n sọ lẹ̀. orí àtàn ní social media orí àtàn ni. ọmọdé àwọn àgbẹ̀ ẹ ṣé gan o ẹ ṣé ọ̀gbẹ́ni àǹbàlẹ ẹ ṣé gan zero seven zero double six three nine one three six seven olówó personal fm one oh six point seven lálẹ́ ètò lórí ètò láwọlé sùn. Alo wa ń bẹ̀ o. Hello. ìpè yẹn ń kọlura wọn. Hello ẹ ti wà lórí afẹ́fẹ́ o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Mo fẹ́ béèrè pé àwọn ọkùnrin kan wọ́n ṣe ẹgbẹ́ ìsìlámù lọ́wọ́ wù mí. Àwọn wo nìyẹn? Àwọn wo nìyẹn? ìyẹn ti lọ. adúpẹ́ ọ fún àpè sheik wa pọtàtù sheik sulaiman mohammed lawa lamubi ẹ̀yà wọ́n sì jẹ wà ọlọ́wọ́ máa jẹ́ ẹ̀yìn náà mo ti jẹ́ pé bá a ṣe pè wọ́n náà ni wọ́n sọ pé àwọn ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹnìkan ti wà ń bẹ̀ ta ni o pápápá ọjọ́ ti lọ ẹ dákun hello hello wọn lọ. àwọn iṣẹ́ wa yòókù kẹ́ lọ máa wò lórí láwọlésun plus lórí youtube láwọlésun plus plus lẹ́tẹ̀ òkè sí plus ti eh, àmì ìṣirò láwọlésun plus ẹ̀jẹ̀ lọ máa bá ọ̀rọ̀ lórí youtube ẹ̀rọ àwọn iṣẹ́ oríṣiríṣi tí a ti dìde síbẹ̀ tó jẹ́ pé tẹ́yìn náà bá fẹ́ ká tún jọ ṣe bẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ lè pè wá ẹ gbádùn rẹ̀ gan láwọlésun plus lórí youtube ẹ ṣeun. lórí Facebook Saheed Ismail Ọlálékan ẹṣẹ́ gbọ́nà sọ̀bí ìbárí ìyáyọ̀ ẹṣẹ́ o Kazeem bó jẹ́ sọmọ láti bí òkú ṣe gan ni o Farẹ́lá Kàndé olókùnlẹ̀ kan ṣe gan ni o gbogbo òkàn ní tábà lọ àbí àwọn fúgà dára ṣe ló wọ́n tẹ̀lé wa Hello, ta ló wà ń bẹ̀? Pápá pẹ́jọ. Hello. ó dá kóòtù tó mú nẹ́tíwọ̀kì lálẹ́ yìí ọlọ́run kó ṣàánú. Mm-hmm. ẹ òtáàjú wa wọn ò dárìn bí àṣà gángan wọ́n ní àwọn tí wọ́n jọ wá tí wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá lè dúró tẹ̀lé bọ̀kan yín náà ó fẹ́ẹ́ bí ustaz ìmáàmù wa Ismail Musa ẹrú àlá ẹ ṣé gan ni o jazakumullahu khairan bẹ́ẹ̀ náà ni imam abdulrasaq arówólosúnà ustaz abdulbasit ìjẹ́bú òde alwakil aminulayi babatunde alhaji pọfupọf <laughs> àti ustaz sulaiman balogun pẹ̀lú ustaz mustapha muhammad lawal abu zainab ustaz jalil imran àti afa murtala ibrahim aláwìyé àti bàbá wa lẹ́dẹ̀ imam ẹ ṣé gan ni ojú òní ti jẹ́zákùn laha ẹnìkan ti wà ń bẹ̀ ta ló tún wà ń hello ẹ̀lú pápá àpàjọ ọjọ́ ti lọ́jọ́ ó dà ń fi nẹ́tíwọ̀kì nìkan ṣe lálẹ́ yìí ọkọ náà ó ṣàmì. ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú bèrèbèrè yín ẹ sọ̀rọ̀ ọjọ́ ti lọ́jọ́. àmì àmì àmì ẹ ṣeun. àmì wọ́n ń tẹ̀wá ní àbílàbí ní inú ẹbí tó yẹ kí oga nínú wa ń gbógun ti yàngá nínú mọ̀lẹ́bí bẹ́ẹ̀ sọ ìkébò lèyìn ó ṣe ṣe ọgbọ́n òlèyìn ó lò tí ó fi jàjà bọ́. alhamdulillah pápápá ẹ̀dá fún mi. masalatu wasalam alasabad irú ẹni tí bá ń gbógun ti nínú ẹbí sùúrù náà lá máa ṣe. báwa lẹ ti bá ń sáré ládàá kí n ṣe jẹ. bákan náà a sì pọ̀ ládùá fún wọn. Hmm nítorí wípé àwọn náà ni wọ́n tọ́ sí sùúrù lọ́dọ̀ wa bí bó ṣe yẹ lọ ẹni tó bá wá má lè ṣe sùúrù pẹ̀lẹ́bí rẹ̀ tó wá bọ́ọ̀tà tó lò wọ́n máa ṣe wáàsí fún yàn ó yẹ ká sọ fún un pé àwa ló nífẹ̀ẹ́ jù ní àbẹ̀bí rẹ̀ sùúrù tó lè ṣe fẹ́ bí rẹ̀ kí wọ́n fi wà lìjẹ̀ náà ṣé wọ́n á lóòsè lórí ìdíjú wa so jamaa àwọn ẹbí ọ̀rọ̀ wọn nípa púpọ̀ àwọn bàbá wa náà dé ẹ̀pẹ́ sọ ni kọ́ mọ̀ bá a sú wa ẹ̀bí ni wọ́n máa ń pè lẹ́bí tí wọ́n máa ń pè lẹ́bí òǹkàlùkù ọmọ rí lárìsá wọ́n tó ń pè lẹ́bí gan oúnkàlùkù ń sá kátó wá pé kó wulẹ̀ wà á láti ń jẹ gẹ́gẹ́ mẹ́lẹ̀ ọ̀rọ̀ mm. ìdákun jẹ́ àyàn yọ òwúrọ̀ ní kẹsẹ̀ rẹ̀ méjì àjọ ta ìyọnú wọlọ́n ọba ọ̀rẹ́ ń tọ́ ń fẹ́ òní ojú ajé o a bá kópa lórí ètò ni o. Faruk Ọlábàmídí sùn ló kọ̀ sílẹ̀ kan tí gbogbo mọ́ pè láwọn náà kọ̀ọ̀dé hidroperícia